àdúpẹ́ fún ọlọ́wọ́ba àtọ́rà lẹ́gbẹ̀ẹ́ kí ọlọ́wọ́ba àtúrà jẹ́ ọlọ́run fún annabiwa muhammadi sallallahu alaihi wasallam àti àwọn aráalé annabi sallallahu alaihi wasallam àtọ́rà lẹ́gbẹ̀ẹ́ kí ọlọ́wọ́ba àtúrà jẹ́ ọlọ́wọ́ba fún wa àtàwọn sọ̀hábà annabi sallallahu alaihi wasallam àti gbogbo olùjọ́mọ lẹ́yìn annabi sallallahu alaihi wasallam títí di ọjọ́ ìgbìdà kìyàmà abẹ́ lọ́wọ́ bá fídí ọlọ́wọ́ bá fún káwà náà kọlu wọn àlàyé tí a ń bá lọ òun náà ni àlàyé nípa la ilaha illallah àgbọ́yé gbólóhùn yìí ẹgẹ́ bó ṣe yẹ kí orílẹ̀ nínú gbésí ayé mùsùlùmí ẹgẹ́ bó ṣe yẹ kí mùsùlùmí gbàgbọ́ yẹ tí ó fi bá ọlọ́run ọba rẹ̀ pàdé dáadáa òun náà nìkan tí a ń sálàyé lọ torí pé gbólóhùn yìí gbólóhùn tó yẹ sí pé ó ń pèrò sí àwọn iṣẹ́ kan ni gbólóhùn yìí sì ní ó ń pè wá kúrò níbi àwọn iṣẹ́ kan gbólóhùn ń pè wá lọ síbi àwọn iṣẹ́ kan tó yẹ sí pé gbogbo ẹnikẹ́ni táà bá ti máa rí àwọn iṣẹ́ yìí lára rẹ̀ irú ẹni báyìí ìmà ká sọ wípé irú ẹni bẹ́ẹ̀ ṣe mùsùlùmí má irú ẹni ti jáde kó lórí agbárin Islam tàbí ká sọ pé irú ẹni bẹ́ẹ̀ ìjẹ́ mùsùlùmí rẹ̀ mẹ́hẹ̀ èyí làwọn ìtumà tí la ilaha illallah kó sínú ó ń pè wá sí àwọn iṣẹ́ tó rẹ́ sí pé gbogbo ẹnikẹ́ni tó bá ti sọ la ilaha illallah agbọ́dọ̀ rí àwọn sẹ́yìn lọ́wọ́ ẹni bẹ́ẹ̀ eléyìí ni ó máa túmọ̀ sí pé irú ẹni bẹ́ẹ̀ máa túmọ̀ nǹkan tó sọ irú ẹni ó máa túmọ̀ sí pé gbóló irú ẹni ó máa túmọ̀ sí pé ẹni yìí wà nínú àwọn tí gbóló yóò ṣe láǹfààní àmọ́ gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ sí pé wíwí orí ahọ́n lásán náà ní sọ níka ń sọ gbólóhùn lórí ahọ́n ni àwọn iṣẹ́ tí gbólóhùn yí ń pèpè sí irú iṣẹ́ yà máa rí lára rẹ̀ níbẹ̀ ní báyìí kó wíwá mílíọ̀n gbólóhùn yìí gbólóhùn yìí ò lè ṣe láǹfààní lọ́jọ́ gbé dàtẹ̀yàmà tó yẹ bá ní sí gbólóhùn yìí ò lè ṣe rẹ̀ níbẹ̀ láǹfààní nínú àwọn èyí tá a mú wá àwọn tó kọjá lọ sáájú wa àwọn kèfèrí tọ́lọ́wọ́n bá lè kẹ́lá gbé àwọn òjíṣẹ́ ọlọ́wọ́n bá dìde láàrin wọn wọ́n gbàgbọ́ yẹ gbólóhùn yìí nítorí ẹ̀ ni wọ́n fi tẹ̀lé wọ́n mọ̀ pé táwọn bá ti sọ gbólóhùn yìí àwọn iṣẹ́ kan bẹ táwọn gbọ́dọ̀ jùlẹ̀ táwọn gbọ́dọ̀ ṣe mọ́ àwọn iṣẹ́ kan sí ń bẹ tó ti dọ̀ràn èèyàn lórí àwọn wọ́n gbàgbọ́ yẹ́ àwọn sẹ́yẹ̀ náà fẹ́ ṣe àwọn tó sì yẹ fẹ́ pàtì yẹ́ ni wọ́n fẹ́ pàtì láti wó pé àwọn gbọ́dọ̀ sọ gbóló yìí torí táwọn bá ti sọ gbóló yìí àwọn sẹ́kàn bẹ káwọn kan gbọ́dọ̀ bá wọ́n díẹ̀ mọ́ àwọn sẹ́kàn sí ìmẹ́tọ́ pé àwọn ọ̀gbá wọlé ó ti wá di túláàsì fáwọn táwọn máa ṣiṣẹ́ yẹn káwọn sì gbà sẹ́yìn wọlé táwọn bá ti sọ gbóló yẹn ẹ wo àwọn ìjọ ànábì náà nígbàtí ànábì náà tó ń pè wọ́n sí gbólóhùn yìí kí ni wọ́n sọ wọ́n ni àjíkàná lè náà ìbúdà lọ́ha wáṣídá wà náàrù makana ya ìbúdù àbáwẹ̀ subhanallah wọ́n sọ bá anábi Nuh kí anábi Nuh lè bá àmà ikú wọ́n gbàgbé tí ń sọ fún àwọn onítẹ̀lé wọ́n yàtọ̀ sí àwa lónìí

agbọ́yé oṣù rí jẹ́ àkàní tẹ̀lé ni wọ́n ní àdíkẹ̀nẹ̀ ṣe ń tó mú wá bá wa látọ̀dọ̀ ọlọ́run ọba ni pé gìnà ẹbùdà lọ́ha wájá kọ́lọ̀run nìkan ní kánà jọ́sìfò ṣe tọ́ sọ fún wa ní ẹ wà náà lọ́rù mẹ́kánà ya gúrù àbáhùnà gbogbo dáhùn bàbá wá ń se yẹn ọfẹ́ ká pàtì tó ń pèwà olágbọ̀rọ̀ já oníkápa ogun ẹ̀sì kámọ̀ jọ́sìfò mọ́ ọlọ́run ọba nìkan nílẹ̀ lọ́rùn ní kánà jọ́sìfò ṣe tó gbé wá nìyẹn wàláyìn tí anábi yusuf anábi yunus pè wọ́n sí anábi nuh tó ń pè wọ́n sí gan ni ẹn tó tọ́ pé kó já sí pọ́lọ́wọ́ bá nìkan náà lẹ́mọ̀ ẹjọ́ sì fún gbogbo àwọn nǹkan ní ìtẹ́ ń fún ní jọsìn yàtọ̀ fọ́lọ́wọ́ bá ẹ̀ pátì wọ́n gbàgbọ́ yí ẹ̀wọ̀n kẹ̀lẹ́ ni àmáwà mùsùlùmí òjé òní àwọn ti ẹ̀gbàgbọ́ yẹ àgbàgbọ́ yẹ dáẹ́wà ìpẹta òjíṣẹ́ ọlọ́run àgbàgbọ́ yẹ pé ọmọlẹ́yà nẹ́bì níwà ọmọlẹ́yà nẹ́bì ọlọ́run bá níwà àti fẹ́bọ̀ yẹ dára rọ àwọn tí wọ́n gbà fọ́wọ̀ òjíjí ọlọ́run bá jọ tẹ́ iṣẹ́ ọmọlẹ́yà wọn nẹ́bì ọlọ́run bá jọ wọ́n gbàgbọ́ yẹ tẹ́ so ló fi jẹ́ sí pé ẹlòmí ipò tábúlà bí bá tọ́ tábúlà bí wà ní ọba rẹ̀ lọ́jọ́ ìrẹ̀ kìí àmọ̀ fọ́nà kọmọ́ sí wábẹ̀ wallahi ìrànwọ́ tí àwọn Umayya bùn tán wà ipò yẹn lẹ́lòmí ọbẹ̀ rẹ̀ lọ́jọ́ ìrẹ̀ kìí àwọn ẹkùbàbùn àdìmọ̀ ìpò ipò tí wọ́n wà tó kọ́lọ̀ wà lè tọ́lá kó wa so láti gbọ́dọ̀ gbàgbọ́ yé nǹkan yìí dáadáa iná àwọn àlàyé tí àwọn ń bá lọ lórí ẹ̀ òun náà ni pé ká lọ gbàgbọ́ kò sí ànẹ́bí ọlọ́run ọba kan kò tí ò jíṣẹ́ ọlọ́run ọba kan tọ́lọ́run ọba àlékẹ́ lọ́rọ̀ sáyé tí è ṣe yípo ọlọ́run ọba àlékẹ́ lá tí è ṣe pé yóò gbogbo lóhun ilé lọ́wọ́ pé kọmọ fàmíyàn síbẹ̀ gbogbo ànẹ́bí ọlọ́run ọba ìpèpè kan tọ́pa wọ́n pọ̀ òun náà ni ìpèpè sí la ilaha illallah gbogbo ànẹ́bí ọlọ́run ọba pátá wọ́n yapa lórí ìpèpè yìí nítorí làbí máa ń sọ wípé kò rọrùn láyé

kílọ́bà torí kí àwọn ànẹ́bí ọlọ́wọ́ bá lórí tàwíìdì lórí ìpèpè sí la ilaha illallah kọ́lọ́wọ́ bá ní kẹ́ni kámẹ́ fún ìjọsìn gbogbo wọn pátápátá ṣẹ̀ríà kanáà ọlọ́wọ́ bá gbé fún ẹkọ yàtọ̀ ṣẹ̀rí àwọn ọ̀yàtọ̀ táa bá ti wá lè ń sọ wípé ìkẹ́kẹ́ ń jẹbọ lásìkò kan ní wá ń jẹ́ àbí wá ń jẹ́ ẹ̀ṣẹ̀ lásìkò ní àbí kẹ́kẹ́ jẹ́ ẹ̀ṣẹ̀ lásìkò kan wá ń jẹbọ lásìkò ní ajẹ́sí ṣẹ̀rí àtọ́lọ̀ fún wa lórí ọ̀rọ̀ tàwí kí ọlọ́run bá yìí sọ nínú suratul anbiya àyà 25 ọlọ́run bá ní wa ma arsalna min qablika min rasul ọlọ́run bá ní ìrìn àdínẹ́bì ààrá òjíṣẹ́ kankan sáájú rẹ̀ ẹgẹ́ bí wọ́n rẹ̀ ti mọ̀ pé àwọn òjíṣẹ́ kan ti sáájú rẹ̀ wá ìwọ ni gbẹ̀yìn ọlọ́wọ́ wọ́n jẹ́ bóyá nẹ́bi pé kò sí òfíṣẹ́ kẹta rán síwájú rẹ̀ nẹ́bi illa lóòhì ilayhi àbíkọ́jẹ́ sí pé a máa fi ránṣẹ́ sí látọ̀dọ̀ àwọn ọlọ́wọ́ bá wáhíù àbíwáyé bá mọ̀ fi wáyé ránṣẹ́ sí òjíṣẹ́ náà wípé annahu la ilaha illa hana wípé ń tọ́ lọ pé àwọn ẹjọ́ rẹ̀ sí òun náà ni pé lọ pẹ̀ fa'budun èmi ọlọ́wọ́ bá nìkan ní ẹmọ́ sí bá ibùdún èmi ọlọ́wọ́ bá nìkan ní ẹmọ́ sí ọlọ́wọ́ bá jẹ́ kó yí ànẹ́bì ọlọ́wọ́ bá pé gbogbo ànẹ́bì ọlọ́wọ́ bá tó ti sáájú lọ ìpè pé ẹyọ́kẹ́lá fún wọn lórí tawhid gbogbo ọba ọ̀tàkọ̀ sánẹ́bì kan àti pẹ́lẹ́ pàmọ̀ sí ránṣẹ́ sí wípé ń tọ́ lọ pé àwọn ìjọ rẹ sí onẹ́ni la ilaha illallah jàmáà àní gbogbo ànẹ́bì ọlọ́wọ́ bá ṣẹ́ gbogbo ànẹ́bì ọlọ́wọ́ bá

ọlọ́wọ́ bá ní kútìbà alaykumu siyam kàmá kútìbà ala alladhina min qablikum a sí àwẹ̀ lọ́rọ̀ yẹ̀ lérí lórí gẹ́gẹ́ bá a ṣe ṣe lọ́rọ̀ yẹ̀ lórí àwọn tó ṣáájú yìí ó ní fáwọn àjọ tó ṣáájú wa náà àwẹ̀ jọ yẹ̀ lé wọn lórí àmọ́ kìí ṣe bá a ṣe ń gbàwẹ̀ làwọn ń gbàwẹ̀ àwẹ̀ wọn yàtọ̀ sáwẹ̀ wa bẹ̀sì gbogbo ẹ̀ náà ọlọ́wọ́ bá dé láti àwẹ̀ lọ́rọ̀ yẹ̀ láwọn yẹn náà lórí lọ́nà ọ̀tọ̀ nínú ṣẹ̀rí ànẹ́bíwá Muhammad ọlọ́wọ́ bá dé wá pé gbogbo àwọn àrùn tó ti sáájú lọ tẹ́lẹ̀ àwọn àlùwàlá tó ti sáájú lọ tẹ́lẹ̀ àwọn àmára tó ti sáájú lọ tẹ́lẹ̀ gbogbo ẹ pé láti kò ṣẹlẹ̀ ànẹ́sìwọ̀ Muhammad láwọn ọjọ́ tó ti sáájú lọ tẹ́lẹ̀ bí ẹ̀gbẹ́ bá ta síyàn lára ìgbẹ̀sẹ̀ lọ́ta síyàn lára ni àbí ẹ̀yọ́ tí ẹ̀mọ́ ń ṣe fún sáárí lọ́ta síyàn lára ni ìtọ̀ lọ́ta síyàn lára ni kẹ́ẹ̀ tó lè mọ́ra fún ọmọ

àwọn tó ti kọjá lọ àwọn ànábì Ọlọ́run bá tó ní sáájú ànábì wa Muhammad kọjá lọ àwọn tí wá rọrùn jù tí wọ́n lọ ìrún wá rọrùn jù tí wọ́n lọ kò yé báyìí sí tó tí mo mẹ́fà yọ́n bẹ̀ ní pé gbogbo àwọn ṣẹ̀ríà tó kù pátápátá Ọlọ́run bá ní ní kullin ja'alna minkum shir'atan wa minhaja òjísí Ọlọ́run bá kọ̀ọ̀kan lá fún ní ṣẹ̀ríà ọ̀tọ̀ọ̀tọ̀ láti fún ní súnnà ọ̀tọ̀ọ̀tọ̀ a mẹ́ níbi ọ̀rọ̀ tawhid ṣẹ̀ríà kan lá fún gbogbo ọkọ̀ yàtọ̀ شرع لكم من الدين ما وصى به نوح والذي أوحينا إليه وما وصى به وموسى وعيسى لأكيم الدين ولا فيه كبر على المشركين ما تدعوه إليه ọlọ́run ọba ní ṣẹ̀ríà àtàkùn àlúmà tẹ́bíwà Muhammad àlúmà Muhammad ṣẹ̀ríà àtàkùn yí òun ní àlàfà nẹ́bí ní

òfin kan náà ni kábúrò island mọ́ṣíríkì ọlọ́ni ó nira ó tóbi lára àwọn ẹlẹ́bọ máa tàbí ìhùmílẹ̀ tàwíhìdì tẹ́ ń pè wọ́n sí ẹ̀ ó nira lára àwọn ẹgbẹ́ pé kọ́ wájẹ́ pọ́lọ́run ẹnìkan náà máa jọ́sìn fún gbogbo àwọn òsà tó ti pọ̀ yìí tó dà tí ò tún gbọ́ bùkátà wọn yìí tó wá pa ogun ẹ̀tì kọ́ wá gbọ́ náà bá yọ oṣù ó nira lára wọn eré ìbáyìí tàbí pọ̀ ìpèpè àwọn òjísí ọlọ́run bá ìtọ́lọ́run bá gbélé gbogbo wọn lọ́wọ́ ni la ilaha illallah la ilaha illallah lára bá ti pẹ̀lú gbọ́nà ti gbúwo tó òun náà nìyẹn gbogbo àwọn òjísí ọlọ́run bá la ilaha illallah ìtọ́lọ́run bá gbélé gbogbo lọ́wọ́ ètí ìtó sì túmọ̀ sí ni pé ẹlọ́mọ̀ pèsè bí wípé la ilaha kò sí ẹni gágá tó tọ́ láti máa fún ní jọsìn ọlọ́run bá Allah nìkan lágbọ́dọ̀ máa jọ́sìn nítorí ẹ̀ ló fi jẹ́ sí wà nẹ́bí ọlọ́run bá nígbà tí wọ́n bá bẹ̀rẹ̀ ìpèpè wọn fún wà lùmà wọn tọ́lọ́wọ́ bá rán wọn sí ìsámọ́ fi bẹ̀rẹ̀ ìpèpè wọn òun náà ní gbólóhùn yìí òun náà ní kọ́

fàkúlùhùn yàkúlù lẹ́kọ́ọ̀mìyì gbogbo pátá ní sọ fún àwọn ẹjọ́ wọn gẹ́gẹ́ bó ṣe nínú suratul A'raf ayà 59 wípé ìrìbúdù lọ́ra ọlọ́run bá nìkan ní ẹmọ ẹjọ́ sì fún o malakum min ilahin ghayruhu ẹ̀ẹ̀mí ẹlòmí tó ọlọ́run ọba gbogbo ànẹ́bí ọlọ́run ọba ọlọ́run ọba lè kẹ́lá ni wọ́n sọ fájú pọ̀ náà sọ fáwọn àdúgbò wọn bẹ́ẹ̀ ni ọlọ́run ọba lè kẹ́ orí ẹ̀nà máa fún ní jọ́sìn ọlọ́run ọba lè kẹ́ lẹ́ni ẹ̀mọ́ jọ́sìn fún ẹ̀ lẹ́lómi ìtẹ́ gbọ́dọ̀ jọ́sìn fún yàtọ̀ fọ́lọ́run ọba mọ́ ẹ̀ gbọ́dọ̀ máa pẹ́ra fún nǹkan mí yàtọ̀ fọ́lọ́run ọba ẹ̀ gbọ́dọ̀ máa ké pe nǹkan mí níbi àdúrà yàtọ̀ fọ́lọ́run ọba ẹ̀ gbọ́dọ̀ máa ké gbàmígbà mí lọ́sọ́rọ̀ nǹkan mí yàtọ̀ fọ́lọ́run ọba ẹ̀ gbọ́dọ̀ máa ṣèlérí fún nǹkan mí yàtọ̀ fọ́lọ́run ọba ẹ̀ gbọ́dọ̀ máa bẹ̀rù nǹkan mí yàtọ̀ fọ́lọ́run ọba ẹ̀ gbọ́dọ̀ máa

òun sì ní iṣẹ́ eré tó fi ń dájú iṣẹ́ eré tó jẹ́ iṣẹ́ eré tó ga jù tó sì lóore jù òun náà la ilaha illallah káwà lórí gbónáà yìí ní ọmọ túnmọ̀ sí pé a wà lórí ilé tó ga jù nínú iṣẹ́ eré nìyẹn qala Abu Dharr radiyallahu anhu Abu Dharr ìkanínà àwọn sàhábà شيخ والالباني رحمه الله تعالى من صحيح الجامع ولحديث لا فيها أبو ذر الغفاري رضي الله عنه وصفى نبي بيقول قلت يا رسول الله قولي مصفى يا الله علمني عملا يقربني من الجنة أنا بقوم لي سكا شو من الجنة طيب بأنكو باي إنك ما هو الجنة tó ẹgbẹ́ látàyé gan mo ti súnmọ́ ìjẹ́nà in tí ó kàn kú láàrin èmi àtàjẹ́nà kí wọnú ẹ̀nà ní kí kú wàyùbá ìdù ní mìnàn náà tí ó sì gbé mi jìnà tẹfẹ́tẹfẹ́ síná anábì kọlu náà قال صلى الله عليه وسلم انا دي واسو يبه اذا عملت سيئه تو با تي سي ابورو كان ما كو ني بي تو با ني با تو تي سي ابورو فاعمل حسنتان فانها عشر امثالها yára lẹ́yìn tó bá túbá kò بوري àbúrú yẹn tán wá ṣe dáadáa rọ́pò rẹ̀ ṣe iṣẹ́ rẹ̀ láti fi ṣe iṣẹ́ eré lẹ́yìn aburú tí wọ́n bá ṣe ẹ̀ tó pé fa iná ha aṣírù àbìsáàlì ha tó pé iṣẹ́ eré tí wọ́n bá ṣe mẹ́wàá rú ẹ̀rọ lọ́wọ́ bá lékèrè fi sàn ẹ̀lẹ́sàn ọ́lẹ̀kùn àbúzáàrí wá ní mo sọ wípé kí máa wígbọ́lọ̀ la ilaha kí sì dúó lórí ẹ̀ sínú sẹ́ẹ̀rẹ̀ lọ́wà kí máa wípé lóhun wípé kí máa jẹ́rìí kí máa fi rìnlẹ̀ wípé kò sẹ́nì kankan tó tọ́ láti máa fún níjọsìn àyàfọ́ Ọlọ́run bá nìkan kí ìsì dúró lórí pẹ́lò tí ma bá wí sí lára aṣẹ́ rẹ̀ lọ́wọ́ qala sallallahu alaihi wasallam Ànábì wá sọ wípé hiya afdalul hasanat Ànábì ní kódà òun ló lóore jù nínú sẹ́rẹ̀ kéèsẹ́ pé sẹ́rẹ̀ nìkan kéèkọ́ kéèyàn wà kéèyàn dúró ṣinṣin lórí gbólóhùn la ilaha illallah kéèyàn máa wí gbólóhùn náà kó ti dúró ti ká má bá ẹbọ kankan nínú ẹrù yẹn nínú àwọn iṣẹ́ ẹni tó tóbi jù lọ́wà anábi sallallahu ní dáadáa tó lọ́wọ́ bá nígbì lánsọ nínú suratul an'am gbogbo ẹnikẹ́ni tó bá ṣe iṣẹ́ rẹ̀ tó bá mú iṣẹ́ rẹ̀ kan wá sọ́dọ̀ ọlọ́run ọba tó bá ṣe iṣẹ́ rẹ̀ kan sọ́dọ̀ ọlọ́run ọba falahu ashiru amsalia ọlọ́run ọba lẹ́san mẹ́wàá láti sẹ́rú ẹni bẹ́ẹ̀ tòun náà ni gbólóhùn la nínú àwọn sẹ́ tó tóbi jù nínú sẹ́rẹ̀ òun náà ni ká máa ṣe kí ni o ká máa wà lórí gbólóhùn bákanáà òun náà ní gbólóhùn tó lọ́lá jù eléyìí tá lè máa bí ṣèrántí Ọlọ́run Ọba tí ẹ bá fẹ́ ṣèrántí Ọlọ́run Ọba kí ẹ máa ṣèrántí Ọlọ́run Ọba pẹ̀lú gbólóhùn la ilaha illallah kí ẹ máa wí púpọ̀ eléyìí tó lóore jù nínú gbólóhùn tó rí ànẹ́bì sọ àtàwọn ànẹ́bì tó ti sáájú mi eléyìí tó lóore jù nínú gbólóhùn tá sọ òun náà ni la ilaha illallah wahdahu la sharika lah gbólóhùn wípé kò sí ẹni kẹ́kẹ́ tó tọ́ láti máa jọ́sìn fún àyàfi ọlọ́run bá nìkan wahdahu lóhun nìkan láyé mọ́rogún pàlú ẹ̀ la sharika lah kò sórogún fún ọlọ́run bá nínú jọ́sìn wàíyẹ akọlù ṣe ìfìlẹ̀ ìdáàlì ó sì ní nǹkan tí ó tó wò jù lórí òṣùwọ̀n lọ́dẹ̀ ọlọ́run ọba lórí òṣùwọ̀n tọ́lọ́run ọba lékelé fún wọn sẹ́wà in tó wò jù nínú gbólóhùn tí nínú àwọn kàmá fi musnad ẹgbẹ́ bó ti wà nínú musnad imam ahmed hadith ilé ti mọ̀ kàtọ́ yìí àti mo ní afdalu ma qultu ana wa nabiyyuna min qabli la ilaha illa allah wahdahu la sharika lah hadith yìí imam malik gbà wà nínú muwatta wa bákan náà imam al-bayhaqi àwọn

sanadu ẹ̀ sí lálàáfíà tàbáwọnú sí islátù sọ̀híhà a rí pé Sheikh Albani wọ́n ni àdífì àdífò gbádùn wọ́n ni annanohan anábi sallallahu alaihi wasallam sọ pé anábi Nuhu alayhi salatu

àtọ́tẹ́lẹ̀ tí wọ́n sọ fọ́ mọ̀ rẹ̀ nígbà tí tó fẹ́ kú òun náà ni pé lọ jùrọ̀ mẹ́gbẹ́rò la ilaha illallah jàmáà táwọn èèyàn bá fẹ́ kú lọ́rọ̀ tí wá kí náà sọ ọ wà pé ọmọ wọn sórí lọ́wọ́ abẹ́ pílò mi àkùnlí kan bẹ́ẹ̀bẹ́ àbí àdó kan bẹ́ẹ̀bẹ́ mo ti pọ̀ ìmọ̀mí sagbára nígbà tó ti wà ní ayé tó wà fẹ́ kágbára yọ́ká ìwọ́nà lọ ní àdó yẹn èèyàn kú lọ ìsùn sẹ́bọ̀

sọ́ráwọn ilé àwọn oníkẹ́kẹ́ àwọn àti wọn ọ̀tá wá o torí pé nígbà ayé bàbá wa ẹlẹ́ẹ̀kẹjọ ní ọdún báyìí báyìí báyìí so bàbá wọn lọ́tọ́ bàbá wa palóko ọ̀tá bí ọgọ́rùn ọdún mẹ́rin wọ́n ìsọmọ̀ ọmọ bàbá wọn

nítorí pé tẹ́yẹ bá wọn pàtàkì nǹkan òun ní òfin múra sí bàbá ìjọgbé fa'inẹ̀ samawati sábà gbogbo sánmà méjèèje tó wò yẹ gbogbo sánmà méjèèje pàápàá wal ardina sábà àti àwọn ilẹ̀ méjèèje láwúdí àti kẹfàtì tẹ́bá kó méjèèjì tẹ́bá kó sí orí òṣùwọ̀n tẹ́bá kó sí orí ọwọ́ kan nínú àwọn òṣùwọ̀n tó rọ́sùwọ̀n ní wa lọ́jẹ̀gbẹ̀rẹ̀ àti ẹgbẹ́ ga táwọn lọ́yà máa àwọn ilé táwọn lọ́yà ya ń jíwọ̀ ya tá máa ń yàwòrán yẹn tí yóò lọ́wọ́ méjì lápẹ́tẹ́ bá gbé nǹkan sọ́pọ̀ ọwọ́ kọ̀ọ̀bá yóò tẹ ọwọ́ kejì tí ọba sẹ́rù tó ń kú mẹ́ arábìnú wa sọ pé sánmà méjèèjì ẹmọ́ yóò tóbi tó yẹn tó bá gbé méjèèjì rẹ̀ tó jẹ́ 14 tó bá gbé sórí òṣùwọ̀n lẹ́gbẹ̀ẹ́ kan wàwúdí àti la ilaha illallah fi kaffati tó wá gbé la ilaha illallah sí ẹ̀gbẹ́ kejì rọ́jà àti bìbínà la ilaha illallah la tí la ilaha illallah tó mọ́ tí wọ́n pa ọ́ wà lórí ẹ̀tí bá kú bẹ́ẹ̀ wọ́n ní wà láwọn anẹ́sàmàwàtí sábẹ̀ bákanáà tí gbogbo sọ́mà méjèèjì pàrátá wàl'ardínà sábẹ̀ àti gbogbo lẹ̀ méjèèjì kúnnà hankọta múbahama tí gbogbo ẹ̀bá jẹ́ tí gbogbo ẹ̀bá dà ẹgẹ́ bí nǹkan tó yí rogodo tọ́wá so mara wọn nípele tí ó tu gbogbo ẹ̀lẹ́yọ kọ̀ọ̀kan láì ní rán subhanallah so ilé ìjẹ́ kó yẹ wípé kò sí bí gbogbo sáwọn méje bó ṣe wulẹ̀ kó wé mára wọn tó gbogbo méjèèjì káwà lọ mára wọn gbogbo lẹ̀ méjèèjì káwà lọ mára wọn ẹwọ nǹkan yẹ bí ó ṣe nípa tó tó sì jẹ́ wípé tíknẹ́sì sánmẹ̀ ẹ̀yọ kan ní nípa sánmẹ̀ kọ̀ọ̀kan tẹ́ pé gbogbo nǹkan ló ní nípa rẹ̀ ẹwọ kó ìbóṣe dúró yìí ó ní nípa rẹ̀ anẹ́bí jẹ́ kó yẹ pé nípa sánmà kọ̀ọ̀kan ní nípa rẹ̀ tẹ bá bẹ̀rẹ̀ láti di sánmà kan báyìí láti di ìnípa rẹ̀ aláàkọ́bá kí ẹ tó rí sánmà yẹn já pé ẹbẹ́rin ní nípa rẹ̀ tán anẹ́bí ní 500 years ni yóò fi rí 500 years ọgọ́rùn ọdún márùn-ún kéèsì àlàfó sánmà kan tẹ́lẹ̀ kejì mọ́ sọ ní nípa sánmà kan báyìí ní nípa rẹ̀ báyìí tẹ bá bẹ̀rẹ̀ láti rí ìbẹ̀rẹ̀ rẹ̀ kẹ́ tó rin sẹ́mà kẹta ní ní pínpín rẹ̀ báyìí 500 years alẹ́bí wá ní láàrin sẹ́mà aláàkọ́ sí sẹ́mà ẹlẹ́ẹ̀kejì náà ẹ̀tùn rí another 500 years ó mi pín ní nípa sẹ́mà kọ̀ọ̀kan òun náà lálàfún sẹ́mà kẹ́ sí sẹ́mà kejì gbogbo sẹ́mà méjèèjì bó ṣe wá rí lélẹ́ ẹwọ́ ní nípa tó bá ọgọ́rùn-ún márùn-ún ọdún lẹ́fìrin lẹ́fìrin ní nípa rẹ̀ tẹ́bà wé méjèèjì papọ̀ àti méjèèjì la ilaha gbogbo ìyẹlẹ́yẹlẹ́ báyìí la ilaha illallah subhanallah káwọn bí gbọ́nà ìṣe wúwo tó tó kéèṣe gbọ́nà nǹkan tí ákàmà fi sàwẹ́wà kéèṣe gbọ́nà nǹkan tó ẹgbẹ́ kò nítumà tó ẹgbẹ́ tákà wí lórí ahẹ́ lásán tí àwọn iṣẹ́ wọ́n wá tapò ó ń kọ́ gbọ́nà tàgbùnà dúó tì ní tó lè lóye ká mẹ́kí ní o bí gbọ́nà ìṣe lágbára tó lọ́dọ̀ ọlọ́run bákanáà gbólóhùn yìí òun ni ọgbàjù nínú àwọn ìpele tí ìmáni pín sí alìmánu ó pín sí ọ̀nà tọ́pọ̀ ó pín sí ọ̀nà 73 ní ìmáni pín sí eléyìí tó wá gajù nínú gbogbogbò ìmáni pátápátá gbogbo ìgbàgbọ́ eléyìí tó gajù eléyìí tó ṣe kí ni tó lágbára jù tó ga jù mẹ́ òní gbónú la ilaha illallah ẹgẹ́ bí hadith wà nínú Bukhari àti Muslim fún ẹgbẹ́ gbàwà rẹ̀ lọ́tọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu qala Abu Hurairah sọ pé qala Rasulullahi sallallahu alaihi wasallam òjísí ọlọ́run bá kíkà tọ́lọ́run bá kọ́ ma 73 ló pé الإيمان بضع وسبعون شعبة أعلاها قول لا إله إلا الله àmẹ́ àrẹ́bìnrin àmẹ́lẹ̀ ìtọ́gájù nínú gbogbo ìmẹ́ni pátápátá ìtọ́gájù nínú ìmẹ́ni orí kọlù la ilaha illallah ìmẹ́ni tọ́gájù ní wà àdínáà ilé ìtọ́wà kéèjù nínú ìmẹ́ni ìmẹ́ òun náà ni ká máa mú tó bá lè ṣe àwọn èèyàn ní ṣùtà kó lójú ọ̀nà àti tí n bá rí tó bá lè pa àwọn èèyàn lára tí wọ́n bá mú kó lójú ọ̀nà àti lára ìmánì

ẹ̀tí ọ̀nà tán musulmi ẹ̀sẹ̀ ní tí ó ma nìyà lára láwùjọ kí musulmi ẹ̀sẹ̀ tó pé yọ ma nìyà lára lájúkò káàmàrù yí musulmi pẹ̀lú pé wọn sí bá gbé àwọn apààyàn káàmàtí musulmi lápààyàn àwọn tí èmi lálàáfíà àwọn tí ma ń dà lúrú sẹ́mà

subhanallah àwọn tí wọ́n wá pàtì àwọn èèyàn jù láwùjọ wa lónìí tán ló pàtì àwọn èèyàn àwọn tẹ́ ń pè láàpá táwọn mùsùlùmí lè jẹ̀mọ́ra láwọn tó yẹ sí pé wàláhì láàdín wọ́n pa ojú bí èèyàn ẹ̀yìn náà gbọ́ lọ́nà bí tí mo ọmọ kan sì lọ wo fídíò nílé ilé rẹ̀ ilé tí mo sọ yóò ti jọ bí ọdún méje lọ báyìí ọmọ lọ́nà bí báyìí lọ́nà àgbàjì ẹ́ yìí bẹ̀yẹ ọmọ kan sì lọ wo fídíò nílé rẹ̀ wàláì ó sì pa wàláì ó sì pa ó sì gbé ọmọ sínú gánàmọ̀ tó ń gbé lọ fún tọrọ àbá ẹ̀yìn náà gbọ́ tẹ́lẹ̀ wọ́n jọ lọ sí fún nípa ló gidi wọ́n jọ lọ sí lọ́sọ̀lọ́wọ́ jọ lọ sí fún ní onáà lóìsùlọ́wú òkú sẹ́yìnà ẹgbọ́ ti ẹniwà kúkú tí ń gí orí òkú ní tẹ́ àwọn àbá ní ìtàkóbá àwọn àbá wà lára àwọn tí ẹniwà kúkú kò ilé kò tí pẹ́ sọ́ọ̀sì tí ń bẹ níwájú tẹ́hùn tí ń bẹ níbi tẹ́yẹ wọ́n pọ̀ ọ̀rọ̀ jẹ́ ẹniwà òun ní máa ń gé rí òkú ní máa lọ fà nígbà tánà sọ pé lára ní mú sùtá tó wájẹ́ pé musulmi náà máa gé ní èyàn musulmi náà máa lọ pé àbí kẹ́ẹ̀jẹ̀ èyàn lẹ́tọ́ lè jẹ́ èyàn kẹ́ẹ̀jẹ̀ èyàn lèyàn tó lè jẹ́ èyàn a'udhu billah àwọn àbá ó sì máa wọ́n sì máa tóró àwọn ilé ìlàfà ńlá tẹ́bá ń bọ̀ látẹ̀kó ẹ́sùpọ̀t ó sì máa tẹ̀lé wọn bí gọ́ọ̀nà káwọn èèyàn máa sáré lọ gbùngbùn pé wọ́n ní kí irú àwọn mùsùlùmí wo lélẹ́yìn àwọn tó ń pè la ilaha illallah wọ́n ti bàjẹ́ wallahi láàrín tó níparí ni pé mùsùlùmí ẹ̀sẹ̀ni tí ó máa ń nìyàn lára mùsùlùmí ẹ̀sẹ̀ni tí máa ń nìyàn lára ẹjí máa ń túbù sí ẹ̀dàkùn gbà ẹ̀ẹ̀rí mi gbọ́sẹ̀ alẹ́bìnrin ní ìmáyìn lọ́wà kí èyàn mú sùtá kúrò lójú ọ̀nà ọ̀dá ìwọ́tọ̀ wájọ̀ náà kọ́ ìwọ́tọ̀ ọ̀dá ọ̀nà ń kọ́ ọmọ ipé ìmáyìn tí ó ti gaba yẹn ọ̀dá ọ̀nà nítorí kọ́nà tí ṣe rìn báwọn yẹn kí mọ́tàwọn yẹn ni wọ́n bá pẹ́lẹ̀ bà lálàáfíà torí táwọn yẹn bá ń rìn pẹ̀lú mọ́tò tán lálàáfíà tí ọmọ ní jìdìjìdì àwọn èèyàn tó wà ní mọ́tò náà lálàáfíà kéde pé rìn tó rìn tó dédé tẹ́tọ́ mọ́ wá paratamọ́ àbí rìn tó dédé tẹ́tọ́ mọ́ wá ìlú profin táró ti táró ti lálàá sí jẹ̀máà ẹwòrú èyàn tí ó máa dá ọ̀nà ẹwà wòrú èyàn tí wọ́n kó púpọ̀ lọ́nà tí wọ́n kó wò lè jẹ ẹwòrú àbúrú tó sì ẹ̀ẹ́dí ọ̀nà jáì àní kíyàn mú ń fìta kó lójú ọ̀nà sẹ́ lára yí mẹ́rin lọ́wà kíyàn mú tó lè pààyàn lára kó lójú ọ̀nà ẹwà tàjí rẹ̀ gbàgbọ́ yẹn tó bá já ọ̀nà ẹwà tàjí rẹ̀ gbàgbọ́ yẹn tó wọn bá tọ́bá mú lọ́wọ́ kọ́dọ̀ ọ̀nà tó wá so mùsùlùmí èsẹ́ ni tí máa ń dàbí ibi tí mùsùlùmí bá wà ìlú ọmọ tùwà yọmọ tùsẹ́ ni gbogbo nǹkan ọmọ ọ̀rọ̀ àwọn èèyàn tí pé Islam wá láti jẹ́ káyé lè rọ̀ wá lọ́rùn gbígbé ni ṣe báyìí níṣe kódà àwọn òfin ẹni tó bá ṣe báyìí ẹgbẹ́rù òfin báyìí lórí nítorí káyé lè bá rọ̀ wá lọ́rùn ni wọ́n yẹn tó wá jalè káyé lọ́wọ́ sí nítorí kọ́nà bá só lè bani wọ́n yẹn tó bá ṣe zìnà wọ́n yẹn tó bá ṣe zìnà kálẹ̀ lẹ́gba tó bá ti jábí lẹ́kọ̀ọ́ kálẹ̀ olókùn pa sí nítorí káyé ló bá máa ṣe zìnà fúnyà káyé bá tá bá wọ́n lẹ́n tó bá ṣe kúrú káṣẹ́ ìdájẹ́ báyìí ṣe nítorí káwọn èèyàn bá bá ṣe kèfèrí kọ́ bá bí nílé wa lórí ni gbogbo àwọn òfin Islam pàwátá òfin tí ó mú rọrùn bá wa ní tí ọbẹ̀ lọ́wọ́ bá lékí ọlá kọ́lọ̀ bá kó mọ̀ wà pẹ̀lú wa kọ́lọ̀ jẹ́ ká gbàgbọ́ yẹ Islam gẹ́gẹ́ bó ṣe ká gbàgbọ́ yẹ kọ́lọ̀ bá sì ní kárí máa tẹ̀lé àwùjọ wa tí ń dà òfin tí ń dà rí wà lọ́yà ìlò fi ẹ̀sìn nípa tá a bá ti ń lo òfin ẹ̀sìn tó gbọ́n káwátá ní ọ̀rọ̀ wa lọ́rùn tó bá ní gbogbo àwọn tó àjẹ́ fọ́ ayé nira wa lára yìí ó ń àmọ́ torí páwọn èèyàn gbàgbọ́ yíẹ́sì àwọn èèyàn gbọ́ wà sí àwọn èèyàn tẹ̀lé wà sí lọ́pàá ló jẹ́ pà láàánú ara bẹ́yàn bá lépo ọgbọ́n bí ó ti tà lọ́wọ́n báwọn èèyàn tó ń tówò tí wọ́n máa pọ̀ sí táwọn kéèyàn máa fún táníkà gbẹ táníkà tí ò rí jẹ́ kó wọ́n máa gbà lọ́wọ́ wọn túláàsì kọ́lọ̀bà kó sàánúwà kọ́lọ̀bà kọ́ bá wà jẹ́ aláìláìlọ́lọ́ àwọn ìjọba sí